وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار méjèèjì fún wa adára pípọ́ náà bá alékún kí ọlọ́run orí ajé ìṣẹ́tàn ọlọ́run wọn bá níwà Muhammad صلى الله عليه وسلم تسير سورة العمران هنا عتيك على القرآن ibi tí abáyá náà dé àti káàdé àyà 47 ibi tí a ti dúó lánàá ó náà nípa ọ̀rọ̀ ànábíwà Ìsá alayhi salatu wassalam tí ọlọ́run bá fún ìyá rẹ̀ nírò pé òun fún ní ọmọ kan kọ́dá àìsá òun náà ni ọmọ náà máa jẹ́ ọlọ́run sì sọ pé kọ́dá ọmọ òun tí ó sọ̀rọ̀ lórí ìfẹ́ àì tókùlẹ̀ lọ́mọ òkúrò tí sọ̀rọ̀ lórí tó dàgbà àwọn abẹ́ láti àyà 48 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآيات من ربكم أني أخلق لكم من الطين كأية الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبره الأكمه والأبرص وأحيي الموت بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين ọlọ́run ọba ń kún sí lọ nípa ọ̀rọ̀ alẹ́bíwá àìsà wáyé alìmọ̀ olùkítà wọlùhíkmà wàtàwọ̀rọ̀ wọlùjì الله ni wa الكتاب al-kitab ọmọ tá a fẹ́ fún ọ ní tá a fẹ́ fún ọ ọlọ́run ọba yóò tún fún ní mà yóò ní mà nípa al-kitab àtòyé ọlọ́run ọba ó fún wat ọlọ́run fún ní tawrat wọ́n lè yí yóò tún fún ní Injil eléyìí lọ́lọ́wọ́ máa fún àwọn anábí ọlọ́wọ́ bá a máa fún wọn ní ìmọ̀ nípa alkitab alkitab yẹn ó náà ní gbogbo àwọn tọ́lọ́wọ́ bá tó kún ti síwájú at-Tawrat wal-Injil tawrat wal olùlọ́wọ́ wá mú ànábíwá Musa alayhi salatu wassalam injil olùfún ànábíwá Isa àmọ́nà wá ní wa yu'allimuhu al-kitaba wal-hikma wat-tawrat wal-injil ó túnmọ̀ pé nínú tọ́lọ̀wọ́ bá Musa tó lókùn ànábì wa ń sá ó lò wọ́n sì mẹ́rin ọ̀dájọ́ mẹ́ bó ti ẹ̀jọ́ sí pé ọlọ́run ọba ó padà jí ó yé wa pé nínú ìdájọ́ Injil tó bá fún Ìsá yóò máa pa àwọn ìdájọ́ kọ̀ọ̀kan rẹ̀ lè tó wá fún ànábì wa Mùsá àmọ́ méjèèjì lòun ó lò lófin ìdájọ́ ọlọ́run bá lówó fún ma ìgbà míì alkitab tọ́lọ̀ bá mú alkitab wà ń gbà míì wal hikma níbi siyaqul kalam ọ̀rọ̀ tọ́lọ̀ bá bá ń sọ ní láàbùmà pé kí lọ́lọ́ ń gbà lórí pẹ̀lú alkitab ẹ̀rí pẹ́lọpọ̀lọpọ̀ ayà míì fún muhammadu náà ní alkitab والحكمة حكمة الكتاب عما ثم القرآن قل ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب ذات بف الكتاب نبي آية بمعنى القرآن قرآن الرومين أما كتاب يا يومين القرآن نبي صلى الله عليه وسلم nípa nẹ́gbàlọ́rọ̀ anẹ́bì ní sọ tó bá ti dákọ̀ alkitab isma alkuhan lẹ́gbùn rí lẹ́nu àwọn àfá wọ́n ni aláàzọ́ ní alkitab wa sunna lẹ́gbùn min alkuhan wal hikma nígbà míì hikma ima ń túnmọ̀ alhadith ìgbà míì sì rẹ̀ alhikma a máa túnmọ̀ al-Qur'an wal hadith lọ́pọ̀lọpọ̀ gba hikma ò tún túmọ̀ wisdom nínú al-Qur'an a lè tú nínú èdè lárúbáwá al-hikma wisdom náà pè bẹ́ẹ̀ kéèyàn lóye kó ńlá káì àmúgbà mi wà kò sí kí nìyí kò ní tú kò ní tú ní wisdom yóò mọ̀ túmọ̀ pé ìgbàmí olè máa jẹ́ al ìgbà mi ó sì máa jẹ́ hadith yóò máa jẹ́ al-Qur'an wal hadith hikma ó lè kó méjèèjì sínú nígbà míì tí a bá lọ́wọ́ náà al-Qur'an ní ọwọ́ ìsàlẹ̀ ìbàyẹ̀ inú súrátù súràwọ́ ni before sọ́tù munafikun ṣọ́tù jímọ́ àrí náà ọlọ́ni ìsáàbíhì láì máa fi sàmọ́ wata mahal almalikul kudus al'aziz al-hakim huwa lẹ́bí ayalẹ́kẹjì ní ṣọ́tù jímọ́ قل هو الذي بعث في الأميين رسولا dájọ́jú ọlọ́run ọba òun ló gbé jáde láàrin àwọn lábáwá láàrin àwọn èèyàn nínú wọn ó gbé òjìdé jáde tó pé òmíyù ni anẹ́bì òmíyù lànẹ́bì kí ló pè ní òmíyù alẹ́dì láyé àrífòlìkìta wọ́n lálẹ́ kẹrọ kò lè kọ́ kò sì lè kà anẹ́bì ò lè kò ni àyàtì kitaba wal hikma ọlọ́ anẹ́bì yóò máa kọ́ wọn ní kitab ayé alkùrán wal hikma ayé asúnnà wal hadith ṣùgbọ́n ìgbà ilé sí alhikma ó túnmọ̀ alhadith àmọ́ bí ayàta kàtẹ́rì sí alhikma kò lè túnmọ̀ gini kò lè túnmọ̀ hadith yóò máa túnmọ̀ wisdom láákàyè ìgbàmí wá wà tó já sí pé alhikma yóò máa túmọ̀ alkitab wa sunna yóò máa túmọ̀ alkuhan yóò máa túmọ̀ hadith sáàmbá mi lọ kúmọ̀ ayẹ́ pé iṣẹ́ àmàlẹ́kí là ń ṣe yíò tí ó wá ní yé bá ti sọ ẹ́ tọ̀ kúmọ̀ ayẹ́ pàtí agbẹ́bọ́sínú yàrá kẹ́kọ̀ọ́ ọlọ́ni والموعظة الحسنة ادعو إلى سبيل ربك بالحكمة إليه لقد قال ما أنسيت ألو تفسير ادعو إلى سبيل ربك بابا سواتي pèpè lọ sójú ọ̀nà ọlọ́run ọba rẹ̀ bil hikma pẹ̀lú hikma الحكمة في هذه الآية بمعنى الكتاب والسنة ìwà nẹ́bí bọ́bá sí sọ́wọ́n ọba rẹ̀ ìgbìmọ̀ àìríwá olùmí àfihàn ìkìmọ̀ ní kò túnmọ̀ wisdom kò túnmọ̀ wisdom ó túnmọ̀ al-kitab àti sunna soléyìn ni kò mọ̀ jẹ́ fáyídà fún ọba ó wá ní ورسولا إلى بني إسرائيل آتي a آتني رسولا آتني وجيسي ajẹ́kú méjì ni Ìsá kó sínú wà nàbí yú wà mọ́dá o àtàlàyé ní ìjẹta fún wa pé ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì nàbíyù àmìyàn lè jẹ́ nàbíyù kó mọ́ jẹ́ méjìdínlọ́wọ́ fún àdẹ́gbẹ̀wà àìsá wà rọ̀súùlà yóò sì jẹ́ òjíṣẹ́ ilá bani Israel fáwọn ọmọ bani Israel àwọn ọmọ Israel àwọn tọ́nà bá rán sínú dá sínú tó rán Ìsá sínú àwọn tọ́nà bá rán kò sí tó kan pẹ̀lú bàlúù máyà kò sí tó kan Ìsá pẹ̀lú àwọn ìran míì wọn ò níbè lọ Mùsá àmín wọn ò níbè lọ Ìsá ẹnu ọ̀rọ̀ àwọn tó kan Ìsá àwọn ta ní Bani Isra'il àwọn ọmọ ẹsẹ̀ nìkan olóòbá ara Ìsá sí àmọ́ àmì Muhammad sallallahu alaihi gbogbo ayé lọ́wọ́ máa rán ẹ̀mí sí pẹ̀kẹ́ ní kánílábá ní kẹrọ́nà sí ni ọ̀tọ̀lá níbi láwọn alámọ̀lẹ́ sí ilẹ̀ Yorùbá àmọ́ gbogbo ayé ọlọ́mọ náà nì sí olófin rafa nẹ́bì ayà kan tí a fáwa Abdullahi Mas'ud tó kàfà nẹ́bì lẹ́rú fi bá anẹ́bì lẹ́kọ̀ọ́ kan òun náà máa fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run tábàdé yẹn ń gbọ́ Ọlọ́run kí ni yẹn ń gbọ́

يا abdullahi mas'ud ẹkọrọ aláyà alkùnhàn ó ní takọ̀ wánì fún mi àwọn afá ló bèèrè fún wà sí mi abdullahi bèèrè pé kéfà akọ̀kọ̀ aláyà alkùnhàn wa anta almunazzal níjẹ́ wá ka kọ̀wánì fún ọ ìwọ náà wọ́n sọ kọ̀wánì kalẹ̀ fún wọ́n ti ká wọ́n ti ká fún ọ rẹ́dì wọ́n lọ sí kí wọ́n lọ ká fún ọ ọgbọ́n ni ká fún ọ torí pé mọ̀ pé wá sí ló béèrè fún kí lànà bí sọ anábì ní bẹ́ẹ̀ ni walakin uridu an asma'ahu min ghayri uridu an asma'ahu mo tún fẹ́ gbọ́ lẹ́nu lórí wa kasatu ni sàmìfàmì sàmìlá wa kasatu ni sáà wa àníbà bú ẹkún àníbì bú ẹkún wọ́n ti wá síbá àníbì bú ẹkún kí lọ́nà sọ mẹ́ àníbì nìkan lọ́nà bá níbà wí ayá yìí ìgbà míì wà tọ́lọ́ wọn dájú ayá pa àníbì ní ti bá wa náà wí bọ̀tí àníbì ló dájú kọ mẹ́wọ̀n bọ̀tí ó bá wa náà wí bọ̀tí léyìí àníbì nìkan ló bá wí ọlọ́ni yá ìwé àníbì yìí lima tuharrim ma ahalla Allahu laki kí ló dé ọfẹ́ mọ́ sílé wọ̀ fún ààrẹ ìtọ́lù sílé kọ fún ọ ó bá náà bíbá náà wí ó bá náà wí yá ayọ́ nàbí ìtẹ́kìláà wà níbi ọlọ́ kò bá náà wí nìkan ló kàn ó lè wà wọ́n ẹ̀rọ tó bá ti báwo lọ́jọ́ wọn sì rí fọ́ wà nàbí idha ji'na min kulli ummatin shahid àfi bí wọ́n bá pè Ìsá nísìn àwọn ló jẹ́rì ẹ́ ọmọ Ísírẹ́lì ẹ̀dàkùn sọmọ́sẹ́lì kú láyé nísìn ẹ́ ẹ̀dàkùn Christianity tó ti lọ ń tẹ̀lé Ìsá ìsẹ̀rẹ̀ ni tọ́lọ̀ olóhun olóhun rán sí ọmọ Nàìjíríà kò rán sọmọ lábáwá kò rán sọmọ Amẹ́ríkà bẹ́ẹ̀l rọ̀súwà rọ̀súlẹ̀ ilẹ̀ bani Israel olóòtì tayọ̀ bí tọ́lọ́rán sí kò kú lọ́nà ọba ní sọ̀rẹ́ ẹnu bá ní sọ̀rẹ́ ni àníbìsá ó jẹ́ ẹni wọn yóò sì bí fáwọn ìgbà tí Ìsá ti kú kò sí mìmọ́ kò sójú tẹ́mọ́ ẹwà láti Muhammad lójú ayé rẹ̀ ìjọ rẹ̀ ni wá àwọn tán tẹ̀lé àwọn tọ̀wọ́n ìjọ rẹ̀ ni wọ́n tó fi dédé tíwá yìí náà wá tá burú bí kí ní yìí àwọn tán bọ̀ lẹ́yìn ó burú jù wá lọ tálíkì àwọn òbí tó ìjọ ànẹ́bì tani kó ayẹ́rì ó jẹ́ ní afá ti jẹ́rí òkun kúsẹ́ ní jẹ́rí òkun kúsẹ́ ìkánná afá wa sọ fún akíláàsì ìjọ kan ìjẹ́lábí ló náà àmọ́ wọ́n ya òdèdú àwọn lọ́wọ́ lọ́dọ̀ fáwọn ìjẹ́lábí ní ìsìnkèdè rí wọ́n ya òdèdú àwọn lọ́wọ́ ìbídí àlò náà tí mo sọ yìí ìjẹ́lábí ló náà àmọ́ yàwó ju àwọn lọ ó lọ́wọ́ òun lọ́dọ̀ rẹ̀ òun lẹ́kọ̀ọ́ òun délé rẹ̀ báyìí tó kọ́lé sí ah tí wọ́n ní àwòsídì lálé ilé òní tí ò sí jẹ́ kankan tí bá lámọ́tò tí ń lò abúlé ọwọ́ ẹ̀ láti rẹ̀ àti yálà bí tàlékòó bàtí òun sáwá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àìwọ̀n ẹ̀ dá sí bàtí wọ́n fi wọ́n fẹ́ wọ́n lọ wọ́n lọ́n fẹ́ fún lọ́sẹ̀ kan tí ó máa wẹ̀ à tó bá wí ọsẹ̀ òun o láàrin oṣù mẹ́fà wọ́n sì máa o kò sí yóò ní owó ní inú ọdún wẹ̀gbọ́gbọ́ náà wá bá tí ó bọ́ sẹ́fẹ́ báyìí inú eré ẹ̀ ló ti bọ́ jẹ fún mù olóòwò lè gbà ọ́ ẹkùn yàwó jùlọ àwọn lọ́dọ̀ ẹ̀mí wọ́n lè jùlọ àwọn lọ eré ẹ̀ gbígbẹ́ onígbẹ̀ ló ti wù gbígbẹ́ àwọn ọgbẹ̀ rẹ̀ àwọn ẹ̀lẹ́ àbákẹ́ máa gbẹ́ ní èèyàn láìsí rí ọ̀bọ àyànníyà ibi ti lọ gbogbo àwọn èyí náà nẹ́bí ó jẹ́rí wọn o àwọn alúlà mọ́wá sọ́tìlẹ̀ àbíyá ìnánu àwọn àróyà nẹ́bí nánu o ilé inú tẹ́ rí gbogbo àwọn kírísẹ́n lónìí umma nẹ́bí ni wọ́n náà anabi la yasma'u bi ahadu min hadhihi umma anabi dani ko ni gbọ́ pa message mi nínú al umma yìí min hadhihi al umma nínú umma e wo do aw nasrani yahudi àti nasrani benu umma nabi aye fi al umma nabi pín méjì ummatu wa ummatu hijra awon umma tó yẹ pé di ká máa tó ìjọ ànábì ní ọfí ọkọ̀ tọ́lọ̀n bá ní káwọn ọmọlẹ́yà ànábì ó dìde ara ọmọ ànábì ọfí ọkọ̀ ẹ̀yìn ànábì lọ sí dé sí ọ̀tẹ̀lẹ̀ tọ́lọ̀ yìí sára ilẹ̀ ẹ̀jọra yìí tó ní rí ọ̀nìyàn tó dàbí jẹ́nu wọn dúdú wọn mẹ́nu bà ní ìsìnláìlà ni ọ̀tẹ̀lẹ̀ tó jẹ́nu wọ́n mọ̀ ọ̀fọ́ ti sinà ọfí ọkọ̀ ànábì lọ tẹ̀lé ànábì lẹ́nìkan ní gbọ́npa mi nínú àlìwúmọ̀ yìí oni ní yahudi yún àwọn nasọ̀rọ̀ ní ko kò bá yahudi àbínà sọ́rọ̀ wàmẹ́t o wa kuleri lérí yahudi tí ṣe àbínà sọ́rọ̀ tí ṣe òní wà lámù yóò mẹ́nu bí máa orísí tó bí yìí kò nígbà pẹ̀lú mi tó bí kú ilẹ̀ káyà min ashabin náà anábì ní wọ̀nà bó kọ́ sọ́ọ̀tì kókọ́ míyọ rẹ̀ ilẹ̀ min ashabin

anni ojitukum bi ayatin min rabbikum yóò mọ̀ sọ fún wọn pé mo ti dé wá báyìí látọ̀dọ̀ Ọlọ́run báyìí bi aya pẹ̀lú àwọn àmì tẹ́ẹ̀fì mọ̀ kó jíṣẹ́ ni mí fayekunu na anni akhluqu lakum min at-tini ka ayati toyo aw ka ayati toyo ó lára àwọn tí mọ̀ sí fún yín ni pé ìmọ̀ dá látara àmà ìmọ̀ dá fún yín látara àmà ka àti tọ́ ì òun wà mú àmà òun wà mọ́ yóò wà gẹ́gẹ́ bí ẹyẹ fa anfukhu fihi ìwọ̀n àfi atẹ́gùn sí àmà tí mo mọ́ ìwọ̀n àfi atẹ́gùn sí fáyẹ̀kúnù tọ́ ìrànmù bí ìdínlá yóò sì di ẹyẹ pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́wọ́ bá èyí ní kọ́kọ́ wa unabbihukum kọ́ ìfún yí nírò bima ta'kulun ìtẹ́ ẹgẹ́ ńlẹ̀ yí kòtìbò òkè bí ìdínlá wa ubrihu al-akmaha wal abrasa kòtìbò ìmọ̀ lajú afọ́jú àwọn tí kòkòrò tí wọ́n lérí tó mú wọn lára ìmọ̀ wọn sàn àwọn ni abúrọ́hà wọ́n mú sí ìlmọ̀ òtà yìí sì máa jí òkú fún yí bí ìdìnnìlá pẹ̀lú ìyọ̀dọ́pa gbogbo àwọn tẹ́ tí záwọ̀ yóò máa ẹyẹ ní àmà yóò sì fi atẹ́gùn sí yóò sì di ẹyẹ gidi yóò sì mọ̀ pòbẹ́ ẹ́ nídìí máa ń wo àwọn afọ́jú àwọn afọ́jú yìí máa ń lajú afọ́jú ọlápẹ́lẹ̀ yìí bẹ́ ń bí iṣẹ́ ìsá tí ń ṣe orílẹ̀ láti rí pé àwọn pásítọ̀ náà tẹ́bí nìyí wọ́n gbà máa tẹ́ àwọn tẹ̀sùn ṣe lákàì bí pásítọ̀ bá lóun yí òkú bí pásítọ̀ bá lóun yí afọ́jú ànábì tó lóun tẹ̀lé ló jọ ìwọ àfáàtọ̀ ń wo sẹ́ta ló fi aláwọn ah, pásọ̀ tí wọ́n lọ́gbọ̀wọ́ ju ah, àníwọ́n ráìtì o bó tẹ́ pé irọ́ ń pa a ah, níjọba gidi ni níjọba gidi táwọn ìjọba ń nálé àwọn ara lérí dínà eh, lọ́yún mẹ́un ni ìbẹ̀ àwọn dàda dídí ń bẹ́ẹ̀ dín bẹ́ẹ̀ pásọ wà lọrin ó wá ní apàdé òun sí sọ́run àwọn tí alọ́bàwọn dèdèrè kan sí ekini ẹni tí ò lè rìn yóò kí èyàn mọ́ rìn lóòjọ́ kó ti mọ́ sáré èmi ò rí rí o ẹni tí ò tí ọ̀fẹ́ sí rìn kò ní kò láti ọdún ìfi kò rìn rí ìṣù wọ́n rìn sí sáré ó yẹ kọ́kọ́ dààmú ẹ kọ́kọ́ kò ní ọ̀fẹ́ sí rìn kò fọ́síbù for the first time tẹ̀lé ayé rẹ̀ kọ́lá yóò mú fùlẹ̀yìn

ọmọ kan 50,000 jẹ́ pé ó lówó ra 100,000 tó lówó tí ìjọba nílé náà lérí ká tó parí ó ju 100,000 lọ eléyìn ò ní 419 ni àmúlára tẹ́tí ní sáré ohun ilẹ̀ lóòtọ́ iṣẹ́ ajókù but ó ní kí ni bihinnila kò dáa sí pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run ẹ̀yà kàtàn kàtàn máa fọ́sọ́fọ́ wà wà wùnà bí mùkùn kọ́dà yìí máa fún yín nírò bí máa ta kùlùn oúnjẹ tẹ́ bá jẹ́ ńlẹ́ ìmọ̀ sọ fún yín alájì ẹ̀bà lẹ́jẹ́ kọ́dà òkèlè àkọ́bù yín bọ́lẹ̀ ẹ̀tún gbé wọ́n fún yín pọ̀mọ́ lẹ́ẹ̀fẹ́ ní wà lẹ́jẹ́ ọmọ àwọn hàn hàn lára àwọn nǹkan tí sáwọ́sẹ̀ nù tí mọ̀ sọ fún àwọn èèyàn èyí sẹ́yìn mọ̀ kọ̀kọ̀kọ́

Ah, ẹ̀yìn náà kúsọ nísìn ọ̀rọ̀ ìjẹ́ takura yín kò takura wọn àbí ẹ̀fọ́ kọ́dà wà má tàdẹ̀kú náà fi bòyó ti kù lára àwọn nǹkan tí ìsáwọ́ mọ̀ tí ó mọ̀ sọ fún wọn gbogbo tẹ́ fi sílé ó mọ̀ ẹ̀yìn ní chẹ́ẹ̀kì ńlé yes ẹsẹ̀ gbówó ni one million naira ó jẹ́ wàká sí àbí ẹ̀kọ́ ẹni láìsí ìkè kan lé èyí tí àpò láìsí kan lẹ́yìn sí àníbi ìsáwọ́ sọ gbogbo tẹ́ kíìpì sílé ara yóò mọ̀ sọ fún yín lára tó lọ́wọ́ fún yẹn inna fi dhalika la aya la ayatan lakum tẹ́ gbogbo tá kàkà lẹ́yìn ọlọ́dún ayanjú ẹ̀ la ayatan lakum àmì ní yóò máa jẹ́ fún ẹ̀yin Bani Israil tẹ́ẹ̀fù mọ̀ pé lóòótọ́ ẹni yìí ń kọ́ ànábì ọlọ́run ọba ni in kuntum mu'minin tẹ́ẹ̀fù lóòótọ́ ọlọ́jẹ́ mu'minin gbogbo ń tọ́nà ọba kà pé ó ṣe yìí ó là pè ní al-mu'jiza pé mu'jiza àwọn nǹkan tó jọra wọn báyìí mẹ́ta ni wọ́n ni wọ́n jọra wọn báyìí ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wà lónìí irú gbogbo tá a sọ yìí àwọn náà sí àdúró ẹsẹ̀ àbákan mi ó ti kú ládùúgbò wáyà ẹni sìn ó ti kú àwọn kan jalè ń bì kan òun náà ní wọ́n mẹ́rin tó jalè kò sí sí mẹ́ àbẹ́pẹ́ àfáà máa ń ṣe tó máa jalè lé wọ́n ni àwọn ẹlọ́pàá fáà wá wọ́n ya kéré àti mẹ́kòrí kò dì ìjọ tó jalè àfáàná ń sáré wọ́n ṣe èyí tó wọ́n fánàbí ìsá yìí ó lọ́pẹ̀ ní mọ̀jíza alìmọ̀jíza tún lil àmbíyà ọlọ́run ọba máa fáwọn ànẹ́bí ọlọ́run ní mọ̀jíza mọ̀jíza lọ́wọ́ fún wọn ó ní àmì tó yẹ pé àwọn ọjọ́ rẹ̀ ó fi mọ̀ pé ànẹ́bí ọlọ́run lóòtọ́ ni àwọn tó jẹ́ pé kò pọ́sibù kẹ́yìn lásán tí ọlọ́run ọba tọ́fẹ́ fún ànẹ́bì kọ̀kan ní mọ̀jíza kèéta dédé fún wọn ní mọ̀jíza lọ fún wọn mọ̀jíza tọ́lọ̀ mọ́ fún ànẹ́bì kọ̀kan yàtọ̀ èyí tó fún Musa òjò ti rísá ọ̀pá ló fún Musa kò sí àti èrè fi dá èyí tó fún Nuhu yàtọ̀ èyí tó fún ànẹ́bì Muhammad ó yàtọ̀ kí ni mọ̀jíza lọ ànẹ́bì al in tó fa sínú ìsá wọn fi yàtọ̀ ni pé bí ìṣe sí àwọn aráàlú wọn bá ti rí ìṣe sí àwọn aráàlú wọn bá ti rí in tó bá gbọ́lá fún in tó bá bàbàrà in tó kọ́mọ lù wọn irú tó wá jọ́ ni olówó òbí ṣe mọ̀ jísà fánàbí òní àmọ́ lọ́kàn ara wọn lẹ́gbẹ̀ẹ́ aráàlú ni wọ́n pè ní ah, nǹkan jù nǹkan lọ eléyìí yàtọ̀ ti wa ẹwà nẹ́bí wa Ìsá aléṣàlátù wasalam lásìkò tí ẹ àwọn ìjọba ọba rán wọn sí àwọn ẹ̀ndán ni wọ́n òun ló jẹ́ pé níjọ́ tí Musa ju ọ̀pá rẹ̀ lẹ̀ tó di ejò fìyàwó náà ni ọ̀rí ìsan mú wáwó tó tán ọya ẹ bá ń ké sí àwọn òkùnjẹ́ mi torí nǹkan táwọn òkùnjẹ́ rẹ̀ mọ́ sí náà nù ó wá ní kí wọ́n fi òkùnjẹ́ wá nígbà táwọn fi ohun dé

torúkò nímọ̀ nípa dán tẹ́rà àwọn òpì dán àwọn ti mọ̀ pé àà ah, ti Musa yẹ èsè dán òun ni pé pé àwọn tọ́kọ́ gba ìsìláàmù lọ́wọ́ Musa àwọn òpì dán olófin kọ́fì àwọn ẹ̀lérí erí ní dàrúgbà adékẹ́ abáyànjà ó wá wí ní akọ́sábẹ̀rẹ̀ àwọn mọ̀ pé kìí ṣe idán ni Musa pa wọ́n kò kìí ṣe idán ni wọ́n pa olófin ìsìláàmù lásìkò ànábì wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mọ̀ ní sàlọ́wọ́ bá fún alukuhani ni nítorí pé ilẹ̀ lárúbáwá tí wọ́n kàkún léèyàn ẹ̀tọ́ bá lówó ní mọ̀lẹ́bí wa lónìí àti tó bá ní tó bá jẹ́ àfà nínú mọ̀lẹ́bí wa àwọn làwọn bàbàrà kọ́dà yìí kí kọ́dà wọn yẹn lè kú torí wọn eh mọ́gàjì mọ́ra ìṣẹ́ lọ́wọ́ lọ́wọ́ gan ọmọlé góòbù àmọ́ tó bá lówó lọ́wọ́ nù mọ̀lẹ́bí ògbó mọ̀lẹ́bí nù àwọn tó bá jẹ́ àfà tí wọ́n hàn nínú mọ̀lẹ́bí ni bẹ́ẹ̀ ni abẹ́ ọ̀pọ̀ láwùjọ tó wáyà yẹn ṣe wá nílẹ̀ lábáwá kánàbí tó dé ògbó mọ̀lẹ́bí wọn àwọn tí wọ́n mọ̀ nǹkan kọ ni kílẹ̀ ẹ ọ̀mọ́ àwọn ráítà ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ráítà àti ọ́tọ̀ àwọn èyí gẹ́gẹ́ subhanallah ẹ̀ ìfẹ́ àwọn tọ́nà bá bùn lẹ́bùn èyí tó bá gbé ọ̀rọ̀ kalẹ̀ báyìí wọ́n lè pọ̀ ọ̀rọ̀ láìkan yóò dẹ̀ mékì àwọn ọ̀túnmọ̀ tí ó kó sábẹ́ ọ̀tọ̀ gíní yóò pọ̀ bí àwọn òwe táà máa ń pa wọn ó jẹ́ pé ní Kaaba kánàbì tó wọ́n wá kálukú wa kọ orin wọ́n wá lọ́kọ́ di kábà wọ́n mọ́ lọ wo oníbẹ̀ àwọn ìmọ̀ ní tipa ní tẹ́sán òní wọ́n wá lọ mọ̀ ká ẹ́ orin tó rè wọ́n wá fọwọ́ gbárí sáré máa ń gbádùn wọ́n ń gbádùn rẹ̀ bàjẹ́ débi pé àwọn tó bá mọ orin kọ́ náà rárá wa àbí tó bá mọ̀ kọ́ là kọ́ tó bá mọ̀ kọ́kọ́ yìí tí ẹ wá fi lè pa ẹnìkan nú wọn inú mọ̀lẹ́bí mọ̀lẹ́bí tó fi lè pa wọn wọ́n lè sọ́dọ̀gún tí wọ́n pa thousands inú mọ̀lẹ́bí padà àbí ká lọ pa irú rẹ̀ kánú mọ̀lẹ́bí wọn so n táwọn lọ́bá kàkúnnù pé ọ̀ èèyànú lọ́nà ti fún ànẹ́bì ní alukuhan òun ló nígbàtà tó fún ànẹ́bì ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ yìí ẹ̀mí ara wọn gẹ́gẹ́ àwọn sí ọ̀tọ̀ òun nìkan náà sọ̀rọ̀sọ̀rọ̀ bá tí wọ́n ń fà yẹn rò pé inni lastamitu min muhammad kọ́ọ̀lá mo ń tẹni lọ bá mo gbọ́ àwọn ọ̀rọ̀ ní ẹnu rẹ̀ laysa min kalamin insi wala jinni ọ̀tá nàbí ń sọ yìí èèyàn lè sọrú ẹ̀ àlìjẹ̀nú sì lábà sọrú ẹ̀ ọ̀rọ̀ tí ń jà lẹ́nu muhammad ó ju ọ̀rọ̀ tí ó lè sí ọmọ èèyàn tó kọ lọ lọ́rọ̀ fi ń ṣe àlejò wọn pé bẹ́ bá tó bẹ́ẹ̀ ẹ múrù kùránì yìí wá ó dá bẹ́ẹ̀ bá tó bẹ́ẹ̀ ẹ mú ẹ̀yà kan wá ẹ tẹ̀ mú ara fi kan tó jọ kùránì wá ní ọlọ́run ti fi ha ó kà níbi kí n jẹ́ bẹ́ẹ̀ ah, àwọn lábáwò tó bẹ̀ mú bẹ̀ wá ha mi alif la. wọn ò bí lábádá kan sọ̀rọ̀ ẹ̀ ọlọ́run ti challenge wọn ni ọlọ́run gbogbo yín kẹ́ kójọpọ̀ àtàwọn àlìjẹ̀nú kẹ́ kójọpọ̀ wọn ò bí ń dá ẹ̀ lè múrú àgbà ní wá ẹ mọ̀ ra yín lọ́wọ́ ẹ̀ tó bẹ̀ ó wà ní nǹkan tó pọ̀lọpọ̀ fi gbà sílámù nù wọn eléyìí gbà sílámù jẹ́ o àmófin rẹ̀ pé nítorí gbà sílámù ẹ pọ̀ قل والله إني لسمعت من محمد قولا ليس من كلام الإنس ولا الجن ọ̀tá lẹ́bí ìṣẹ́ ìgbàgbé ẹ̀ kìí síyàn ní nǹkan kìí sì ti pé ó lòlòkulò tọ́nà bìlìbù ìyẹn lè lòlòkulò alìjẹ́ ní ọjọ́ tí ma kọ́ wọ́n lè ó tayọ tàbíjẹ́ ní ọkọ̀ yàn bí ti jẹ́ ilẹ̀ Muhammad kò sí baslam mojisa ni Ọlọ́run fi kọ́ńtà wọn tó kọ́ bà wọn ṣe fáàrí fún un pé o lè sọ̀rọ̀ tí ó kéne ni ibi tàbí wá lọ ànábì wa Ìsá lásìkò tiẹ̀ àwọn èèyàn àwọn onídẹ́ náà ń bẹ táwọn náà máa ń fẹ́ jí òkú àwọn náà máa ń sọ èrè nǹkan tó bá bọ̀rọ̀ gbé àwọn ń sọ di bàbá olóhùn fi fún náà ni mọ̀ jíjà yìí àmọ́ àwọn tẹ́ máa ń dẹ́rù kan wò àwọn òpin pé ti Ìsá yàtọ̀ sí tàwọn so mọ̀ jíjà nìyẹn àwọn onímọ̀ fún àwọn ọlọ́run ní mọ̀jíza àwọn ànábì ọlọ́run mélòó mọ́ pé àwọn kan tó jọba yìí mélòó mọ́ ló pín sí mẹ́ta mọ̀jíza lil anbiya alìmọ̀jíza tú lil anbiya àwọn ànábì ọlọ́run ni wọ́n fún ìkan tó wọ́n bẹ tó náà jọ mọ̀jíza báyìí onípe ni alikarama alikarama lil karama ọlọ́run mọ́ fún àwọn wòlíì min usuli hakidati hali sunnati wal jamaha al iman bil karama nínú ìpìlẹ̀ àkídà alùsúnà a nígbàgbọ́ pé alìkàrámàtù àwòlìyà àwọn wòlí ọlọ́run wà ọlọ́run a sì máa fún wòlí ọmọ ní kàrámà ìyàtọ̀ oníbẹ̀ láàrin kàrámà àti mọ̀jíza àwọn ànábì ọlọ́run wọ́n fi wa ẹgbẹ̀ ju sọ́ọ̀lù wọ́n challenge ẹ̀ wọ́n ló dá yọ kátógbà fún ọ ọní kí àpáta yìí àpáta fa ọní kápáta kó bí ràǹkúmi wọn ò ní kẹ́sí bí ràǹkúmi wàláì wọ́n lápáta kó bí ràǹkúmi wọ́n tún wọ́n lẹ́yìn gbàun ni wọ́n bá bí ràǹkúmi kí ràǹkúmi náà tó kí nkumi kó tún lọ́mọ lẹ́yìn kò tí wọ́n tẹ́sí ẹ̀wọ́ tó bá lọ́mọ lẹ́yìn omi tí ó máa jáde níbi ọyàn ràǹkúmi kó tó gbogbo olú yìí mu ní ọyàn rẹ̀ wọ́n challenge wọn ni ẹ́kùn tó lọ́pàá bẹ́ẹ̀ tẹ́ yóò mọ́mọ̀ mọ́ wá ní o ní àánú tọ́nà ní tí àlúwà nẹ́bì níjọ́ táwọn tí wọ́n challenge ànẹ́bì wọ́n challenge ẹ̀ wọ́n ní sọ́rí òkè Mẹ́kà ni o kétòkè wúdó òkè Sọ́fà àti Marwa òkè méjì òkè náà tóbi ọ sẹ pé àwọn ti gbọ́nú sẹ pé àwọn ìjọ́nú àwọn ìjọ sọ́lù bèèrè ó ti dì àwọn fẹ́ dolówó ẹ̀dàkùn adúró òkèrè ní kókè tóbi yìí òkè tóbi ikọ́ adi góòdù sẹ́kọ̀mọ̀ nàìjíríà ìlọrin ájára kó lára nàìjíríà ni ájára kó lára nàìjíríà pé àtẹ́mẹ́ kí tóbi ìdí góòdù àwọn ẹni méjì ni sọ̀fá àti mọ́rúwà àníbi wọ́n ni pé tí bá ti góòdù tẹ́gbà sí à wọ́n lágbà àníbí àbí ọlọ́run ó ní kọ́lọ́n sọ di góòlù ọlọ́run ní sọ di góòlù ọlọ́run ní ní sọ di góòlù tí bá sọ di góòlù ò nígbà tí wọ́n bá sì challenge tí wọ́n bá challenge ọlọ́run tọ́lọ̀ bá fi lè ṣe tó bá gbà ìparun lókù ìparun lókù ẹgbẹ̀ gbogbo àwọn tó tẹ̀lẹ̀ sí ọlọ́run parun ni òun lọ́lọ́run ò fi challenge ló ń gbà yẹn àmọ́ alikarama wọ́n ebi àwọn àfá àwọn wòlíọ̀ ọ̀pọ̀tọ́ àwọn àfá sọ́rí o mistake ni that mistake dáwọn èèyàn ti láyé wọ́n bí ní wípé wòlíì ó wà ní yìí ó bọ̀ ọjá àfá níjọ́ ní wọ́n lára ní ìyà wòlíì àwọn kan nígbàtí ìsá àfá ìjà wòlíì àwọn kan nígbàtí àwọn lóhun wòlíì olóṣèlú bẹ́ o olóṣèlú nù àwọn bíbí rẹ̀

waliya mekan qad yakun waliya ya qad yakun civil defense qad yakun fatima qad yakun lejo etin ko be qad yakun waliya ó lè di wòlíì o ó láwọn quality ti di ọba wòlíì Ọlọ́run ti kẹ́lẹ́ ìmọ̀ ń sáfẹ́ fún kó tó gbogbo ẹgbẹ́ ajẹ́wò ilé ọ̀nà láyé ọlọ́run ti kàrámà fún wa àwọn ẹ̀sùn máa bẹ̀bẹ̀ ẹ̀sọ àwọn àfáàyìn tọ́nà ti kàrámà fún wa náà bá sún náà àìmọye ṣé kàrámà tọ́nà wọn ti máa àfáà ti yíhun ṣé ni wọ́n kàrámà ẹni tó fẹ́ ti kàrámà ò ní ìmọ̀mọ́sílẹ̀ sọ́tẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ kò ni òun làwọn sí wọn wọ́n wọ́n mú ti Umar bin

kò wí kankan kò nítọ̀ mo fẹ́ wọ́n tí lọ́jọ́ ogun nísìnyí o mo fẹ́ wọ́n tí ń tẹ́lẹ̀ kò sọ bẹ́ẹ̀ èyí lọ́wọ́ ni ọlọ́kàn sí ojú ogun wọn ni ó wá rí ọmọ ogun lọ àwọn òrí àwọn ọ̀tá umaru ti rí wá pè wọ́n ó ní ó yá ẹ máa lọ ìgbà tí wọ́n darí àwọn ará lọ́wọ́ àwọn lójú ogun sẹ́

wọ́n lè ròyìn àwọn méjì ẹgbọ́n ti mímí ẹ̀ alùsúnà náà lè tààrà ẹgbẹ́ jẹ́ wòlí náà òun náà sẹ́gìrì ó lè lórí àmọ́kọ̀ ní sẹ́gìrì yìí kò ní mímí ẹ̀ lápẹjú ẹ̀ká máa lé bọ́ àwọn ọ̀tá wọ́n lé bọ́ ibi tí wọ́n ń sá lọ ní ó lè jẹ́ rí omi lóṣù ẹ̀rí rẹ̀ bí ẹ̀pẹ̀ sí onímọ̀ yóò ti wá sọ̀kalẹ̀ tẹ́gbọ́n àfẹ́ ní á kọ́ kò lè rí mọ́ kàrámọ́nù tó ó ti ṣe bẹ́ẹ̀ fún wọn náà bẹ́ẹ̀ fún wòlí ọlọ́run ní ọ́ kò jẹ́ tọ́lọ̀wọ́ ṣe fún bọ́lá wòlí kékeré ọlọ́run ṣe fún wòlí ńláńlá àìmí tó ti ṣe fún wọn tí wọn onímọ̀ ìrùkàn nímọ̀ àwọn mí ò ti lé àwọn dẹ́gùn dìọ́ wọ́n kàn dọ́dọ̀ rẹ̀ wọ́n ti pamọ́ ni àwọn ńlá onífẹ́ o wọ́n ní onífẹ́ o wọ́n lọ àtàwọn lọ sí lọ́sítà àwọn adébẹ̀ wọ́n báyà wọ́n á kí ọmọ wọ́n tún jẹ́ òkú sí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n tún sálámà sí fún ra nǹkan fún àwọn tó wọ́n jáde lọ wọ́n á pàdé bàbá àbáwá délé sọ fún ìyá wà tó dé nù kí ní kí tó jí káwọn mẹ́ wọlé ó dùn tó wà mí yàn yìí brọ́dà wọn náà ó náà wọlé bá wọn mẹ́ brọ́dà sísà yìí wọ́n ni ah ìbínú pàdé wọ́n ta ẹwà jẹ́ wọn dáadé olè mẹ́kọ́ ìyá rẹ̀ ni ah ó sì dùn ọmọ nípa ah, ọmọ wọ́n tó kí wọn àwọn tó kẹ dáadáa àfá jẹta ilé wọ́n wọ́n pé ah, títà ó pé àdúwà gbígbà pé bẹ̀rẹ̀ lérí ni wọ́n tó gbé kìlíkalẹ̀ wọ́n tó gbà ẹsẹ̀ àfá o ẹmọ̀ kú náwó ti jẹ́ tó múmi wá àwọn alọ̀tán wọ́n tó sì wọ́n àwọn adé ah, dádí mo rò pé wọ́n pẹ́ dádí wa lọ pé ah, ọpẹ́ gbẹ́ nìyí wọ́n gbogbo ọlọ́pọ̀ ìyàwó àwọn ni àtọ̀ wọn wá sọ fún kàrámọ̀nù ọlọ́run ti tójú ẹ̀wọ̀n fún náà ọlọ́run ti kàrámọ̀ fún yàn ní tó fi kàrámọ̀nù àmọ́ pé wọ́n níjọ́ kan Ibrahim Niyas èmi kárí ni ó mo ra kú lórí asábàájú ọyọ́ ọmọ arígbà tó máa ẹ̀mẹ́ ìyàrí Niyas wọ́n fa kàrámọ̀ rẹ̀ sílẹ̀ wọ́n ilé ìtò òun kósódó mọ́ òun kó yé sọ́ ti nù níta ọjà ní kósódó fi kósódó tàbí ìyàwó èrè so karama èyẹ nìyẹn so ó yàtọ̀ sí mọ̀jíza mọ̀jíza ọmọ tí àlejò àwọn anẹ́bí ọlọ́wọ́ bá ní àwọn anẹ́bí ọlọ́wọ́ mí nẹ̀ àmọ́ karama lápẹjú eré ti yẹ́kọ́ máa ròyìn afáǹdá wọ́n ní jọ́ kan tọ̀ wọ́n ní mọ́tò tapu ó wá tọ̀ sínú mọ́tò jíṣẹ́ àwọn kan lọ́wọ́ àti kíní àti kejì nínú àkídá ti hálù súnà wal jamaa àbọ̀ ọ̀tako ó lè tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó lè tẹ̀lẹ̀ àmọ́ pé é ṣe pé ẹni yẹn yóò mọ̀mọ̀ ni kò ní mọ̀mọ̀ èyí lè rọ epo èyí lè rọ omi sínú gẹ́gẹ́ ọkọ̀ tí tíọ́kọ̀ ti ṣiṣẹ́ ẹyẹ fún alápẹ̀rẹ̀ long journey bóyẹ̀ fọ́ wá wọ́n ìwọ́n ní kọ́ mọ́ lọ gbé epo sínú kó lọ inú store petrol kó gbé sínú ẹ̀yìn búùtù bàbá tí olùgbogbo síbẹ̀ wọ́n bá lọ ikú bá tán wọ́n bá mú wọ́n wá dà bọ̀dùbà tó mọ́ gbé epo omi ló gbé wọ́n wá tú omi síbẹ̀ ó ti ó ti fẹ́ ṣùgbọ́n náà yóò gbìyànjọ́ tó máa délé wọ́n náà dáadé náà pé epo mú kọ́ra fún yín àyíkọ́ lọ gbé fún àyíkọ́ omi ní àwọn arọ̀wá omi lóòtọ́ karama ní ọlọ́run ti bẹ́ ẹ̀fẹ́ ni yóò mímí ẹ̀ bọ́lọ̀ tí mo ti karama fún yànú karama ẹ̀ntọ́bẹ̀ ti karama ò ní ní ìtẹ́ ìdíkò tó dínì yìí kó fẹ́ ti karama ìyàtọ̀ pẹ̀ pẹ̀lú mọ̀jísà ni ẹ okùn mélòó ẹlẹ́kẹta ó ní àtíhìrù wà síhìrù lèmọ́dá lè tọ̀gùt síhìrù náà wà síhìrù náà fojú dọ́ òun lẹ́mọ̀ ní táwọn àfáà máa ń ṣe àwọn òpìdán tí yóò pa èèyàn yóò wá kún wẹ́wẹ́ yóò sọ ní ìpadà fún ìsírù nìyẹn so ẹni tó bẹ́ẹ̀ sírù sírù àti mọ̀jíza náà sírù àti kàlámà wọ́n fẹ́ jọra wọn ni òun náà máa fi ń sàfi ti sírù sọ́dọ̀ àwọn àwọn àfà sírù ni wọ́n ń ṣe o wọ́n máa pè ní kàlámà bàbá làárọ̀ ni o tàbádìká dálẹ̀ nísìnyí àìmọye àwọn onídàá náà mọ̀ láwùjọ yìí nígbà táwọn kékeré wàláì kọmọláfẹ́ kọmọláfẹ́ professor fela àwọn náà wo dán dáadáa kálàfà làwọn tó bá kéwú ni wọ́n ti lọ́wọ́ gan sí tó bá kéwú ọ̀pọ̀lọpọ̀ tó kẹrẹ ni wọ́n ti fáwọn èèyàn idán gidi ni ogun burúkú wọ́n ní ọkàn wọ́n apọ̀mọ̀ kan wọ́n ni àwọn aníkó bẹ̀rẹ̀ àwọn àdásọ bú ọmọ láfẹ́ ni olùkọ́ máa gbin ṣíṣẹ́ hmm, gbé wọ́n ní kọ́ mọ̀ lábẹ́ kó yóò gùn òjẹ́ òkèlè yóò mú wọ́n ń kó rẹ̀ yá máa gbin ṣíṣẹ́ gbé hmm, ìmọ̀ yẹ́ yìí ẹ̀yẹ méje lóyé lórí jòkó kan ọlọ́run sáà lọ́mọ èdè ó yẹ púpọ̀ rẹ̀ ló gbára bí tán àwọn padà bí mọ́ náà padà dúpẹ́ yóò lójú ọba yìí yóò ti blade bọ inú wà láì kọ́mọláfẹ́ yóò kí ibu ẹnu báyìí ní blade tuntun ẹ̀ yóò lẹ́fun yóò sì rún jẹ yóò mú jẹ tẹ́nu ló túnmọ̀ tẹ́gẹ̀ tó bá yá yóò ti yánu fún ah, yóò tẹ̀ yánu fún yíkọ́ ó rọrùn kí ẹmọ́ mi kí ẹmí kí ni bíléèdì ni yóò rún jẹ lókùn báyìí ni yóò àdásọ̀bọ̀jú aṣọ tó dàbí ti yánu fún yí yóò tó kọrin mọ́lẹ́mọ́ kọrin fún yóò àti ẹwà ẹ̀yà rẹ̀ wọ́n bíléèdì tuntun tùú yóò mọ̀ yọ bíléèdì báwọn yóò mọ̀ yọ ní ọkọ̀ tí bó ti mọ́ ọlọ́dà wọn bá ti jẹ́ wọ́n fẹ́ bùn lówó ó kàn sí báyìí láàròbí báyìí ó kàn yọ ọ̀tún ìyáde nígbà náà tó nígbà náà fún ó kàn fún un láàròbí ló ti yọ kálàfà ní kò ní wòlí ẹ́ ọlọ́mùtà fàfà wọn arò ògì náà tí mọ́wó láìsẹ́ tí ẹwà àwọn afá nílé tẹ̀ fún pẹ́ tẹ́wọ́n àfá wọ́n mọ́ kó lábí àwọn lóòtọ́ mọ́ kó lábí àwọn orílẹ̀ dáadáa láàgán ọkọ̀ irú àwọn rẹ̀ yìí àwọn gán mọ̀ pé àwọn òsè karama wọ́n mọ̀ pé dán ni mo fi ọlọ́ba mi búra wà láìláàbí ọba tí òkú pé jẹ́ irọ́ ẹnìkan ṣe bá lójú mi rí ni ó sì mú bí tí nẹ̀ra gánran kì ní yẹ bí pọ́ọ̀sì báyìí náà ni ó wọ́n ti dáa gánran ni ó kì bọnu àyè kan ní pọ́ọ̀sì yẹn ó wá mú sákàtà kan ó gbé dédé fífí náà yẹn ó ní káwọn onúrin àbá kankan mẹ́ ó wá sí ìpadà ó wá wọ́n á jẹ kankan lẹ́nu tó wọ́n fẹ́ jẹ wá fún yín yóò ti jẹun tó fẹ́ jẹ náà tó jẹ tán yóò ti wí tó fẹ́ wí tó alhamdulillah yóò ti akálámúdù jáde wọ́n sí ààrẹ alámúdù kìnnì gẹ́gẹ́ mi náà ké kó rí bẹ́ẹ̀ yí aláyẹ̀ ti bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ní ẹni èsù wá ní mí ẹ̀fẹ́ tọ́pàdà yìí tẹ́lẹ̀ yìí náà ṣe rú ẹ̀rí àbá ilẹ̀ náà ṣiṣẹ́ làbí rí àwọn náà ṣe rí àbá gẹ́lẹ́ ọlọ́jẹ́ òun mọ̀ pa ìdáadáa òun yóò tún máa ń fún báyìí àbábùgẹ́ náà lọ́jẹ́ yóò dún yí báyìí yóò sì sọ míìkì yóò sì lọ́jẹ́jẹ́ àbábùgẹ́ lọ́jẹun gẹ́rẹ́ ni ó ní títẹ̀ ìlànà ti máa ti sílẹ̀ ní ìnàfáìnà ti jẹ́ ìyànà ó wá ní tó bá sọ ọrẹ 1000 naira tó bá sì síbà ní tó wá gé pépà tó bá ti kọ́ pọ̀ tó tó bá ti pépà ń pọ̀ tó bá láti gba òdìkẹ́jú ni ó ní yóò sì di dédé 1000 ni tó sì dágánrán ẹgbọ́n tó sọ wàláì láti mo fi ọlọ́mà níbúra kí ló sọ lẹ́yìn rẹ̀ ó ní àmọ́ ìgbọ́rọ̀ ṣe kú o mo fi ọlọ́mà búra ó ní òní láti bọ̀tán tí máa ń sí lára rẹ̀ kí lẹ́pẹ̀ ẹ̀wọ́n gbà náà kò sí jẹ́ kó sàwọ̀ rẹ̀ rálẹ̀ rálẹ̀ ọlọ́mà gbà fún ẹ̀yìn ò dákan mọ̀ òun gbà mọ̀ pé àdìkẹ́ mọ̀ dá fún owó tí yóò ní tí wọ́n ti bá ti wáìtì káàkiri tó jẹ aṣọ dúdú ọwọ́ ara mọ́tò ọ̀lẹ́ gùn kálọ wọ́pò ọwọ́ afẹ́kì mọ́tò wọ́n wà àkílé ẹni wá bí ẹni kókó mọ́tò kó wà fúnra rẹ̀ wà láì yóò ó ti yé àkan àdúgbò yàwọn àwọn mọ́tò kalẹ̀ báyìí ọ̀lẹ́wọ̀n gíní àbíjọ mọ̀lúdí wọn ò bíra fọ́wọ́ bá wọ́n á bíra fọ́wọ́ gíní ẹni kó wọ̀ ó sì wọ́n mọ́tò kò tó dídí mọ́láyé rẹ̀ wọ́n jẹ́ mọ́tán bá dánù gọ́dá àdìjànú afákan báyìí náà ń bẹ̀rẹ̀ báyìí kò síwá tó lè wọ̀ láyé kò síwá tó lè báyìí tó lípáàsì láì tìlówọ́ tí bá lè kó fún ma lọ́mọ́ká lípáàsì wáìtì ni ó wọn ò bí bí akọ́wọ́ káfáàsì àríkọ́ fáàmù tudu gini ni ni so yíyẹ máa fẹ́ máa parọ́ fún yàn ẹgbẹ́ fẹ́ àǹfà ní ọlọ́ngbà fún wọn ìdán nìyẹn ìyàwó sí ń bẹ láàrin ìdán adam rahimahullahu ta'ala tí adam gbìyànjú bí wọ́n ti nímọ̀ nípa ẹ̀sìn wọn lásìkò tí wọn wàláì ó súnmọ́ tí ọ̀rọ̀ bá rí kàlẹ́ ìgbẹ́gbẹ́ ẹ̀sìn wọn bá rí kàlẹ́ lásìkò táwà yìí ó súnmọ́ fọ́gbà ní lókù pẹ̀lú ti àwọn báwọn ọmọ tí wọ́n á pọ̀kalẹ̀ yìí tán pọ̀kalẹ̀ bọ́ ti ayàkúyà ní mọ́ jẹ́ lójú níbi tí ìlú ọ̀kan mọ́ wo gbogbo ọmọ tó yàkúyà báyìí nìsìn gbogbo ọmọ orí mẹ́ ọmọ kí ìbáhàn ní wájú àìlójú òkú sínú gẹ̀ẹ́sìlá sáàsì ní gbogbo ọmọ náà wọ́n yọ́ ǹgì gbogbo wọn wọ́n wà mẹ́bàáyì ṣé adámọ̀ wá sí wọ̀lùmọ̀jíza wọ̀lùkàràmà ó ní kò jọra wọn tí wọ́n dámọ́ asáráyé rẹ̀ gbogbo àwọn mọ́tẹ̀lẹ̀ mọ́tẹ̀ wọn lójú rẹ̀ àwọn adáwọn bọ́ sọ́sọ́ yé aláṣùn sáàrẹ̀ yé ẹni so ìdá eléyìí ọ̀pọ̀lọpọ̀ àpá fi tú àwọn èèyàn jẹ nẹ́bọ́n fi tọ́kọ̀ ní confidence bọ́ ọ̀bá ti tẹ́ lónìí wọ́n mọ̀ pé wọ́n rí ni arábìnrin tí ò bá fi lè lóṣù yìí tí ò bá fi lè ní yóò ní ni àmọ́ ọmọ tí wọ́n náà inú wọn náà ní oṣù yún lásán àwọn àjẹnú ń gbé bẹ́ẹ̀ àwọn àjẹnú lọ́pọ̀lọpọ̀ tí ló fi jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ náà yàn bí ní sí àwọn ọmọ táwọn bá ti pín láti jọ yìí ni ẹ̀yìn náà ti yà wọ́n ti yà àkúyà ní sí àwọn ọmọ burúkú náà bí kalẹ̀ àwọn ọmọ kóòtù àwọn àbíkú àgbà ìbábíkú lọ sáfún ẹwọ́n tán gbé mọ́ ilé wọn ní sí àwọn àbíkú àgbà àwọn ọmọ tán sára wọn láàkékàkiri àwọn tán wọn tẹ̀ mọ́ ó wà rọ̀ sẹ̀mọ́ sínú lágólìsì ó tẹ́kọ́ sínú kókólìsì náà wọ́n wà báyìí lójú títí àwọn àmú kílẹ̀kọ́ kíní kílẹ̀kọ́ kọ́lá látọ́wẹ́nu ó mọ̀ káàkùn náà mọ̀ kíní ẹlọ́pẹ̀ ẹ̀nà ọmọ kóòkì kọmọ káàkùn tó ní sọ́dí mú ṣàmọ́ àwẹ́ pé ó dí wọ́n máa kán gbígbóná ni àwọn tó ti gbà wà lìjẹ̀ lónìí nítorí léyìí ibi tá ti lé léyìí ó ní mọ̀jísà gbogbo ń tẹ́ ẹgbọ́n wáṣífà nẹ́bí wà áìsá yìí tẹ́mù bá lóun fẹ́ sínú àlùjọ ànẹ́bí kò lẹ́tọ̀ pèsè bá nẹ́bí ìsá mọ́ tí wọ́n jẹ́ ńlé sèbá yìí sẹ́bí ìsá mọ́ tí wọ́n sẹ́lẹ̀ lé wọn a babaláwa àfáà náà lónìí tó burú bá fún ànẹ́bí Ìsá ni alayhi salatu wa salam abiyọ́lọ́ ọmọ bá lókè ọlá èyí tá sọ iná yóò sáfà lè fún aláìtàrí kìyàmà kuma jẹ́ balẹ́jọ́ fún wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahabu wasallam lọ́la so tẹ̀sílò nílé wáyé ní ìbáyé àmọ́ lẹ́kṣọ́ wà so àmọ́ kèsè ìbáyé ní family house wa so afẹ́ ọmọ tí ọlọ́wọ́ fún wa sáwọ́dà ibẹ̀ ni a ti pàdé so ẹgbọ́ sí báyìí náà so wáyé tún ṣe ìtùnúwọ̀nba ọdún máa bọ́ tó máa pé ọ̀dánálé o ẹlọ́pùn ẹlọ́pùn jẹ́ tèmi sí o <laughs> oh, lágbo márùn-ún àmó dá 5 gẹ́gẹ́ ló máa bẹ̀rẹ̀ inshallah bá ti tẹ́yìn náà ó sì wá dá kájẹ́ bí 430 káàkiri wà mẹ́sọ́lá àwọn àpọ̀ òtún lè gbé lódò wá sọ́nà wá tó sì lẹ́tọ̀ fún àfihàn àǹfààní ó fi lè sọ ó fi lera rẹ̀ dáadáa so subhanaka allahumma wa bihamdika ashhadu an